لله رب العالمين الحمد لله الذي شرع برسوله الأمر والنهي كأنه شرع ذلك بنفسه وقال في كتابه العظيم أعوذ بالله من الشيطان الرجيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا عبده ورسوله أن يقابل في بعض كلامه ما نهيتكم عنه فاجتنبوه وما أمرتكم به فافعلوا منه ما استطعتم صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد عباد الله اتقوا الله سبحانه وتعالى واعلموا أن هناك أشياء أمر النبي صلى الله عليه وسلم بها كما نهى عنه فاسمه جيدا عن ابن عباس رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال أمرنا أن نسجد على سبعة أعظم ولا نكف ثوبا ولا شعرا أخرجه مسلم وعن أم عطية رضي الله عنها قالت أمرنا نبينا صلى الله عليه وسلم بأن نخرج العواتق والذوات الخدود وفي رواية قالت أمرنا تعني النبي صلى الله عليه وسلم أن نخرج في العيدين العواتق والذوات الخدود وأمر الحجة أن يعتزلن مصلى المسلمين بلفظ آخر قالت أمرنا رسول الله صلى الله عليه وسلم أن نخرجهن بالفتر والأضحى العواتق ولحيض وذوات الحجور فحم لحيض فيعتزلن الصلاة ويشهدن الخير مداوة المسلمين قلت يا رسول الله إحدانا لا يكون لها جباب قال تلبسها أختها من جبابها وعن نافع عن ابن عمر رضي الله عنهما قال أمرنا رسول الله صلى الله عليه وسلم بزكاة الفطر أن تؤدى قبل خروج الناس إلى الصلاة قال فكان ابن عمر يؤديها قبل ذلك باليوم واليومين عن البراء بن عازب رضي الله عنه قال أمرنا النبي صلى الله عليه وسلم بسبع ونهانا عن سبع أمرنا باتباع الجنائز وعيادة المريض وإجابة الداعي ونسر المظلوم وإبرار القتم ورد السلام وتسمية العاكس الحديث أخرجه البخاري قال ابن عباس رضي الله عنهما أمرنا النبي صلى الله عليه وسلم بالصدقة أخرجه أبو داود وعن أم سلمة رضي الله عنها قالت أمرنا رسول الله صلى الله عليه وسلم بالصدقة أخرجه ابن ماجه هذا هو لهم ọba tó tọ́ ọpẹ́ gbà aláàánú oníkẹ́ aláforíjì ọ̀bọ̀ ọlọ́pẹ́ ọba gbogbo àgbà ńlá ayé ọpẹ́ ní fún ọlọ́run ọba lẹ́ẹ̀kan sí ọba tó ṣe pé kò fi sí ọwọ́ ẹnì kankan àṣẹ ṣe tàbí má ṣe tọ́tayọ àbíbí wa Muhammad sallallahu alaihi wasallam ó jẹ́ kí ọlọ́run bá ba lẹ́kẹ́ ọlá sọ nínú ọ̀rọ̀ rẹ̀ nípa àbíbí Muhammad sallallahu alaihi wasallam ó ní pé wọ́n máa àtàkùn ọ̀dọ̀ sóòtù lóhun tí ó ń ṣe ọlọ́run ọba tọ́ba payé láti rẹ̀ fọ́gbọ́dọ́ ẹgbàáwọ́ ọ̀má ni ha kọ́ mọ́ ánìkù fàǹtẹ́hù mo tọ́ba ti pọ̀ fún yín ẹ̀ jìnnà sí i. àsunà ọlọ́run bá nínú ìjọsìn kò sóró gúnfún bákan náà Ànábì Muhammad sallallahu alaihi wasallam òṣìṣẹ́ ọlọ́run bá ní í ṣe ẹ̀wùsùn ọlọ́run bá ṣe bí ẹni tó sọ nínú ọ̀kan nínú ọ̀rọ̀ báyìí pé ihun tí ń bá pa tí ń bá pọ̀ fún yín ẹ̀ jìnnà sí o ṣùgbọ́n ìtì bá payé láṣẹ rẹ̀ ẹ ṣe pẹ̀lú bábára nípa sí mọ́ kí àti kẹ̀kẹ́ ọlọ́ba ẹ̀nẹ́bí náà ọlọ́ba ara lé àwọn sàábẹ̀ rẹ̀ àti gbogbo àwọn tó bá fi ṣe ẹ̀kọ́ sí tó fi di ọjọ́ ẹ̀san lẹ́yìn eléyìí àtàjẹ́ ń san ọlọ́run ọba ìbẹ̀rù ọlọ́run ìpayọ ọlọ́run ọ̀dọ́wọ́ mi ọ̀dọ́wọ́ ẹ̀yin náà ìbáwọ ọlọ́run ọba yìí òun ni ó jẹ kéèyàn dín èbúté ayọ̀ ìyẹn náà sì ni náà gbogbo wàhálà wa lórílẹ̀ ayé téèyàn bá fi gbẹ̀yìn rẹ̀ tó bá fi wọ àlùjànnà ọlọ́run bíi ká ní kò sí wàhálà ara lórílẹ̀ ayé ni ṣùgbọ́n gbogbo wàhálà yìí tó bá fi wá jẹ́ pé ìkẹyìn rẹ̀ iná ló tún lọ́ọ́ já sí á yóò ti lọ́ọ́ borí jù ló fi jẹ́ pé ohun ó gbé mi àti ẹ̀yin wọ òun náà ni ìbẹ̀rù ọlọ́run ọba rẹ̀ bákan nínú èyí tó pé àwọn sàábì ànábì sallallahu alaihi wasallam tí wọ́n ń sàlàyé fún wa pé ó ti ọlọ́run bá pàṣẹ rẹ̀ fún wa gẹ́gẹ́ bó ti jẹ́ pé ní ìjẹ́jọ́ àwọn nǹkan díẹ̀ tó ti ọlọ́run bá pọ̀ fún wa lágbéyẹ̀wò ṣùgbọ́n lẹ́nu yóò máa gbé nínú àwọn nǹkan díẹ̀ tó ti ọlọ́run bá tọpa wá láṣẹ rẹ̀ ṣùgbọ́n tó wá pẹ̀lú gbólóhùn látọ̀dọ̀ àwọn sàábì pé ó ti ọlọ́run bá pa wá láṣẹ báyìí àdúgbò yìí bá nẹ́bí ọmọ fún mọ́sálà lọ́sọ́jà òun náà lọ sọ̀rọ̀ yìí pé wọn pa wá báyìí ti sin ọlọ́run ọba àlejò ọlá òun náà tuntun afẹ́ gbé yẹ̀wò lélẹ̀ àwọn díẹ̀ nínú àwọn pa wá pa wá bó ti pé àwọn ta gbéyàwó ní kìí ṣe gbogbo pé ta a bá jìnà sí pé bóyá tá a jìyà ń bẹ̀rẹ̀ ṣùgbọ́n tí wọ́n máa jẹ́ pé dáadáa ni fún wa bẹ́ẹ̀ náà wá ní àwọn nǹkan tó ń sọ ọlọ́run ọba tọ́pa wá láti rẹ̀ náà pé kásẹ̀ kásẹ̀ kásẹ̀ gẹ́gẹ́ bí òun náà ti sàlàyé pé tó ń wá láti kan kásẹ̀ pẹ̀lú gbàgbára wa bá sì máa. eléyìí ló ọba pa wá láti tí máa jẹ́ àwọn sàábé ni wọ́n ń gbé wá pé àmọ́rọ̀ ní Rasulullah sàádà sọ́dá bí kádà tàbí òmìnirìnà bí kádà àwọn díẹ̀ iná ìlú tí a fẹ́ gbéyẹ̀wò kọlọ̀mọ́ kò jẹ́ wúlò fún ẹnu kọ̀ọ̀kan wa nínú àdìsẹ ipá máa fi bẹ̀rẹ̀ òun náà ní àdìsẹ apá abdullahi náà pass ó ní pé ó ń sọ náà bá ti kà sọlá ń bẹ̀rù sọ báyìí pé lẹ́yìn náà a nà sí jọdá àlà sábà ń ṣe àrùn wọ́n pa wá látẹ̀ wípé táwọn bá forí balẹ̀ níbi ìrún àwọn ààyè méje àwọn oríkè méje là máa fi forí kalẹ̀ a máa fi forí balẹ̀ ni wa méjèèjì orúnkún wa méjèèjì àti àtàǹpàkò wa tàbí tá a lè pè ní àwọn ẹsẹ̀ wa orí ẹsẹ̀ wa méjèèjì tí wọ́n máa báyìí bákan náà iwájú orí tí sì wà òun ni àwọn méjèèjì tó a bá ń lórí Nabi Muhammad sallallahu alaihi wa sallam ọwọ́ á ní pé wọ́n lára kó fún àtàwọn bá ní wọ́n lára sáárà. Èèyàn gbọ́dọ̀ torí pé bóyá mo fẹ́ forí kalẹ̀. Ọwọ́ á fi aṣọ pé ìfẹ́jẹ́ kórìí mi ọ̀kalẹ̀ ọba faṣọ pé orí ẹ̀ rárá. Tàbí ìfẹ́jẹ́ kí orí mi ọ̀kalẹ̀ látara ohun tó ní lórí ọba forí tì síwájú láti jẹ́ yìí ni kọ́ kalẹ̀ òun ọ̀fẹ́ yí síwájú òun ọ̀kalẹ̀ òṣùwọ̀n jọ́ eléyìí ànábì àwọn ọmọọmọsọ aláàlùsọdáàmù ọkọ fún wa lórí àwọn èèyàn ṣùgbọ́n ọpa wá láṣẹ lórí àwọn nǹkan ààyè méjèèjì yìí kájọ máa kalẹ̀ nígbà tí a bá ń forí balẹ̀ lórí irun pàápàá jùlọ lónìí nígbà tí àwọn yẹn bá ń forí balẹ̀ lórí irun ẹ máa rí wọn tí egun wọn máa gbé ẹsẹ̀ kéni wọn máa gbé lórí ẹlẹ́ẹ̀kí wọn máa gbé lórí ìkejì kì ṣe bá gbọ́dọ̀ forí balẹ̀ lélẹ́yìí a máa forí balẹ̀ lẹ́ni tó ṣe pé àwọn ọmọ aṣèrò wọn ìnàró wọn yìí iná ẹ̀ ni ó jẹ́ pé àforíbalẹ̀ bó ti ká foríbalẹ̀ bákan náà ni àtẹ́lẹwọ́ wa àtẹnìkan tó ipá wa yìí ọgbọ́dọ̀ jẹ́ pé òun ní ọ̀kànlẹ̀ àtẹ́lẹwọ́ nìkan tí ò ní sí ìmọ̀ ń bẹ̀ eléyìí ọwọ́ akọ́mọ̀ púpọ̀ sáwọn ọmọ tó kéré tó ṣe pé wọ́n sì ti ń kọ àti àwọn obìnrin pọ̀ ìgbọ́n wọn ni wọ́n tún fi lélẹ̀ pẹ̀lú dípò wọn jẹ́ àtẹlẹwọ́ lásán wọn ò ní fi àtẹlẹwọ́ nìkan lẹ̀ ìgbọ́n gangan ni wọ́n fi lélẹ̀ tó ń sọ lọ́wọ́ bá sì pọ̀ ká má máa fi ìgbọ́n lélẹ̀ gẹ́gẹ́ bí ìtajà ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní wọ́n pa wá láṣẹ ká máa forí balẹ̀ ká sì máa fi orúkún wa méjèèjì balẹ̀ àti àtẹlẹwọ́ méjèèjì àti orí ẹsẹ̀ wa méjèèjì yóò fi máa jẹ́ méjì àwọn olùmọ̀ wọ́n ní pé iwájú orí wa yìí imú na náà kú papọ̀ imú ọ̀kalẹ̀ orí imú ọ̀kalẹ̀ papọ̀ mọ iwájú orí wa òun ni wọn máa jẹ pé àforíbalẹ̀ fọlọ́run bákan náà nínú àwọn ọmọ pawá láti ẹsẹ ànábíà Muhammad sallallahu alaihi wa sallam táwọn sàbí gba ìyàwó ọmọ àti ó ní pé ó ń ṣe pawá pé ń bàtà àbá lọ sí ìrún nìkan tó yẹ agbọdọ mú wọn jáde àwọn ọmọ kéékèèké agbọdọ mú wọn jáde kódà ṣe mú àwọn obìnrin tí wọ́n sì ń bàlágàbọ̀ agbọ́dọ̀ mú wọn jáde pàápàá bákan náà ó ní nínú àdéhùn mi ó lánàá bí ọmọ ọmọ fún àwọn wọn ń ṣe oṣù lọ lóbìnrin kété àti nínú mi ó ní kó á jẹ́ nìkan tó yẹ pé á máa lọ ojú wo orin tí ń ṣẹlẹ̀ níjọ́ náà ọ̀dà àwọn àtàlù mùsùlùmí àti àdúrà èyí táwọn mùsùlùmí máa ń ṣe torí pé lọ́jọ́ náà gbogbo àdúrà tó bá wáyé ọlọ́run àbá máa gbà á bàbá ti pè nǹkan láàdúrà àti pè àṣà àdúrà lọ́dọ̀ àwa Yorùbá bákan náà ni ẹni wọ́n bá ṣàdúrà fúnjọ́ náà yóò sì fún gẹ́rẹ̀ ẹni wọ́n bá ṣépè fúnjọ́ náà yóò sì fún gẹ́rẹ̀ àdúrà òlá tá a bá ní kásá àdúrà bá a ti máa wí ni pé àdúrà wò lẹ̀ hó tá a bá ṣe pé àdúrà wò àlẹ́ yìí àlá àti ìlà òun náà ló yí méjèèjì po àdúrà náà ní méjèèjì ṣùgbọ́n wàá yorùbá àwa la fi ọ̀rọ̀ míì yìí fún pé àdúrà àti èpè gbogbo bàbá ṣe tẹ lọ́wọ́n ọba tí ń jẹ́ náà tó bá pa béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́wọ́n ọba kó ṣe fún wa ni yóò ṣe é tá a bá ṣe lórí ẹlòmíì náà yóò ṣe é bẹ́ẹ̀ náà wá sí tá a bá fi ṣépè lẹ́nìkan yóò mú níjọ́ náà. àlẹ́bí wa Muhammad sallallahu alaihi nínú àṣẹ tó níjọ́ náà ní pípa sí àìdì bákan nínú àdéhùn èmi náà fẹ́ ọ sọ̀rọ̀ ìfẹ́ àlẹ́bí wa ó ní pé sọ pé àlẹ́bí wa wa síwájú ká tó lọ sí ká sì jẹ́ nìkan pé yíyọ wa síwájú wọ́n tó kírun wọ́n wá ní abdullahi ibn umar látara àṣẹ tí ànábì pa yìí òun á ti máa yọ lọ́kọ̀ọ́lá rẹ̀ tàbí lókun ọ̀tún lájọ́ tá a ti ràn ọdún. bákan náà nínú àwọn ọmọ pàwọ́ láti ànábì Muhammad sallallahu alaihi wasallam òun ni àdìsí àbá al-Bara' ibn Azib tọ́gbà wá nínú sunan àbẹ nínú Sahih Bukhari ọlọ́nàbí Muhammad sallallahu alaihi wasallam pàwọ́ láti nǹkan méje kan ó sì kọ nǹkan méje fún wa àwọn nǹkan méje tó pa wá láṣẹ rẹ̀ òun náà ni ohun tí ọkàn àwa nínú àdéhìsì yìí ọlá níbi pa wá láṣẹ nípa pé tí ọmọ ìyá wa tó bá papòdà kábàdé ìtẹ́ kábàdé bí wọ́n sì ń sí ìbàdé bí tí wọ́n sì ń sí kì í ṣe lásán kódà ọ̀dà tó pọ̀ níbẹ̀ ọ̀dà tó pọ̀ náà níbẹ̀ níbẹ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam ó kí wọn sọmọ ìyá wa la tààjọ kí wọn sí la àgbà aládàá tó tó òkè òwúdù kan tá a bá jọ jẹ́nìkan tó ipa jọ débi wọ́n fi sin báyìí á gbà ládá tó tó òkè òwúdù méjì. ànábì Muhammad sallallahu alaihi wasallam ni wọ́n pa á láti nínú àdéhùn pé ká jẹ́nìkan tó ipa máa tẹ̀lé ọmọ ìyá wa ká máa tẹ̀lé ilé tẹ́ àfàwà àlùbàdàn ọ̀bọ̀n àhàzẹ́ ó ní pé ànábì Muhammad sallallahu alaihi wasallam ọmọ aláṣẹ nǹkan méje ó sì kọ̀ nǹkan méje fún wa àmọ́ ká máa tẹ̀lé òkú wa dé tẹ̀ wàyí àdàtúndì mọ̀rí sáàrẹ̀ bá ń ṣe ọmọ ìdí ènìyàn tẹ́lẹ́gbẹ̀ẹ́ wa sáàsì mọ́ ká lọ ṣàbẹ̀wò rẹ̀ àníbi pàwọ́ láti ẹ̀ bẹ́ẹ̀ ká mú ṣe kárí pé ká mú lò bẹ́ẹ̀ ìgbèrò ọbẹ̀ aláàárẹ̀ wò òun ní èsì lásán dáadáa tọ́pọ̀ ní bẹ níbẹ̀ bẹ́ẹ̀ bá lọ ọbẹ̀ aláàárẹ̀ wò lówùrọ̀ àwọn màláíkà seventy thousand wọ́n máa ṣàdúrà fún ẹ̀ tí ì bí ẹ bá lọ fi wò àwọn mọ̀lẹ́kà seventy thousand ni wọ́n máa ṣàdúrà fún yẹn títí di kejì àwọn tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ díẹ̀ lélẹ́yìn àdẹ́gbẹ́ sallallahu alaihi ti dá àyìn bákan náà ẹni ó pè wá síbi àpèjẹ pé lágbájá mo pè síbi àpèjẹ ẹni bẹẹ lóhùn tá a bá ti ní wá a wá àwùjọ níbi pásọ̀jẹ́ ní agbára dé léèyàn bá ń gbá àwẹ̀ mọ́ndé tàbí tọ́ọ̀sì kó ìjà lọ́la ju kó fi ilẹ̀ lọ ọkẹ̀jẹ̀ kó ń ṣe ọlọ́run bá sọ pé tí ọba ti ní ìjà ọ̀sà àdúrà fún ẹni tó pè síbi àpèjẹ náà ṣùgbọ́n gbọ́dọ̀ lọ ọbẹ̀ ṣùgbọ́n kọjá ọlọ́lá ju púpọ̀ ká lè ba àwọn bí àti ànábì Muhammad sọlọ́dà rẹ̀ ọ̀sọ́lá kó sí rinlẹ̀ síbi pé tí wọ́n bá kó wá síbi àpèjẹ ká dé bẹ́ẹ̀ ká lọ ọbẹ̀ kódà bá àníjẹun bẹ́ẹ̀ ká jẹ́ pé ẹ̀rí bákan náà wọ́n dẹ́sí lè mọ̀ tó nínú kẹta níbi àmọ́ sàárà tán pa ara bẹ̀rẹ̀ ẹni wọ́n bá sàbòsí fún káàrẹ̀ nìyẹn lẹ́ káàrẹ̀ ṣe káàrẹ̀ lọ́wọ́ lọ́dọ̀ ẹni tó sàbòsí fún yẹn káàrẹ̀ ẹni tí wọ́n sàbòsí fún káàrẹ̀ ẹ̀ lọ́wọ́ ká má jẹ́ kí àbòsí tí wọ́n ṣe fún ká má jẹ́ ọ́ jẹ́ nìkan tí ọkàn lọ bẹ́ẹ̀ dára ohun tó ṣe ọlọ́run bá pa wá láṣẹ rẹ̀ ni bákan náà tá a bá jẹ́ nìkan tá a búra lórí nǹkan ká mú ìbúra yẹn ká mú sẹ́ lórí nǹkan tá níbi pàwọ́ láti rẹ̀ ni. bákan náà bẹ́ẹ̀ nìkan bá sálámà sí wa ká da lóhùn sálámà tó láàsì ni sálámà síra ni súnà ni ìdáhùn sálámà padà ọ̀rẹ́ ẹ̀yàn ni ó jẹ́ ká níbi àwọn Muhammad sallallahu alaihi wasallam nínú àṣẹ tó pa wá òun náà ní bá sálámà sí wa ajẹni kẹta dáhùn sálámù wa ẹni bá sálámù sí wa wọ́tẹ̀símìtì lè hàn ẹni tó bá sí lẹ́gbẹ̀ẹ́ wa tó sọ pé alhamdulillah nínú pé ànábì wa pa á lẹ́sẹ̀ lò òun ní o pé yarhamukallah gbólóhùn tá a sọ yìí gbólóhùn kẹta níbi pa wá láti ní pé ká lò nígbà tí bá wa tó ń tàn ọba dúpẹ́ fọlọ́hún maki mi ti jáde pé ká àwọn méjì kan bẹ ẹnì kejì sí kò dúpẹ́ fọlọ́run ànẹ́bí òkè òun náà ló wá bèèrè lọ́wọ́ sí ọlọ́run pàtó yẹn sí ọlọ́run ẹnì kejì ẹni àkọ́kọ́ mi sí òkè èmi sì sí òkè mi ó jẹ́ kánẹ́bí àmọ́hámọ́ sàádà lọ pé òkè ọjọ́ nìkan tó sí ó dúpẹ́ fọlọ́run ló jẹ́ kí n kì ṣùgbọ́n gbà tí mo dúpẹ́ fọlọ́run iná ìjọ òjì ń kí ọ àwọn olùkọ́ mo jáde ń tẹ̀pé ká kì í pé yarhamukallah nínú ojúṣe àṣẹ tí ànábì Muhammad sallallahu alaihi wasallam tọpọ wá láti rìn yìí táwọn mùsùlùmí gbọ́dọ̀ múlò pàpà jùlọ àtàbálà afẹ mójútó súnà ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nínú nǹkan tí wọn pa wá láti rẹ àfa abdullahi bin abbas ó ní pé àmọ́ràn ní nàbí sallallahu alaihi wasallam bí sadaqa ànábì pa wá láti nípa pé ká máa ti sàárà ọ̀pọ̀ wá láti pé ká máa ti sàárà ìmọ̀ àti sàárà sì ni wọ́n jẹ́ nǹkan tó yẹ pé oore tó pọ̀ ní bẹ́ńbẹ́ bẹ́ẹ̀ bá ń ṣe sàárà ní máa ń pa ìsèyàn rẹ ni bẹ́ẹ̀ bá ń ṣe sàárà ní máa ń jẹ́ nǹkan tó yẹ pé ní máa ń gbé àdẹ́wò wò yẹn ru àdẹ́wò ńlá tó yẹ kó ṣẹlẹ̀ síyàn níṣe ni sàárà tí yẹn bá ṣe wọ́n pe òfò yẹn ru anábì àwọn amọ́sàálà sàn lọ́sọ bẹ́ẹ̀ náà léṣe rí o wípé sàárà ti ṣe dúkìtì òdòkọ̀ sí à í máa ń jẹ́ nìkan tó yẹ pé máa ń pa ẹ̀ṣẹ̀ í máa ń pa ní ni gẹ́gẹ́ bó ti jẹ́ pé iná ọjẹ́ nìkan tó pé ṣíṣe máa ń jẹ pákó bẹ́ẹ̀ náà ni nígbà tí a bá ṣe sàárà sàárà ti máa ń jẹ ẹ̀ṣẹ̀ náà ẹ̀ṣẹ̀ tá a bá ṣẹ̀ níṣẹ́ sàárà ọ̀ máa bákan náà níbi àwọn ọmọ sọ́dọ̀ sọ́nà ọ̀rọ̀ mi ó ní pé sọ́dọ̀ pọ̀ tá a bá ṣe nìyí ọjẹ́ nìkan bí máa ń gbé àdánwò kó àdánwò tó yẹ kó ṣe kò ń géèyàn ọlọ́run bọ̀ balẹ̀ fi ayọ́ bá yẹn gbé kó ló fi wá jẹ́ pé àsínú tánàbí kó pa wá láṣẹ yìí àsóore ló tún jẹ́ fún wa àfọ abdullahi bin abbas sọ pé àmọ́rọ̀ ni nàbí yìí sọ̀lọ̀ náà wà ní wọ́sán náà bí sọ̀dá bá ó ń ṣe ọlọ́run bá pa wá láṣẹ yìí pé ká máa ṣe sàárà kì í ṣe abdullahi bin abbas nìkan lọ́sọ̀ ọ́ ìyàwó musalama náà wa ó ní pé àmọ́rọ̀ ni àròsùn lọ́sọ̀ọ́dà lọ́sọ̀dà bí sọ̀dá bá ó ń ṣe ọlọ́run ọba pa wá láfẹ́ pé ká máa fi sàárà ní ẹ̀yẹ̀wò ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ní ọmọ sálámà àdìsí àfa abdulhamid abbas ìbẹnu sunan abi dawud ní àdìsí one thousand one hundred and forty six àdìsí ti ìyàwó musalama òun bẹnu sunan ibn majah ní àdìsí one thousand eight hundred and thirty five bákan náà nínú wọn pawá láfẹ́ tó ti ọlọ́run bá pawá láfẹ́ rẹ̀ tó jẹ mọ́ sàárà táwọn sàábé múlò pápá jùlọ àwọn sàábé tí wọ́n jẹ́ alámúlégbé ànẹ́bí Muhammad sallallahu alaihi wasallam jùlọ tí wọ́n ti tẹ̀látẹ̀ yìí òun náà ni ọ̀rọ̀ tí a fa ọmọ ọmọ ọ̀tọ́ gbà wá ó ní pé àmọ́rọ̀ náà Rasulullah sallallahu alaihi wasallam yẹ́wó mọ́ ó ń sọ̀rọ̀ bá pa wá láṣẹ lọ́jọ́ kan tó tàṣì sàárà fọwọ́ àpapọ̀ dáríkà máa dàdí ìdí àfọwọ́ ọmọ ọmọ sọ pé ó sì ṣe kò ń gẹ àtẹ́tàrẹ́ nípa yìí ó ṣe kò ń gé owó kan lọ́wọ́ òun pàpọ̀ wọn wá sọ báyìí pé àdìyáwó lónìí ó àṣùdínkù abàbákẹrẹ ní sàbàtòmù yàwó wá ní mo fẹ́ jẹ́ nìkan tí ń gbáwájú àbúbákà tó ń pè gbáwájú rẹ̀ rí níbi ká ti sàárà kò síbi kan tí mo ti gbáwájú ẹ̀ rárá fàjì tóbi ní sinmi máa mo bá kó ìlàjì gbogbo dúkìá mi mo bá kó wá ọ̀kọ́ọ̀lá rasọ́lù lọ́ọ̀hì sọ́lọ́lọ́wọ́ alẹ́ wọ̀sọ́lá ànábì wa sọ báyìí pé má àbùkà ìtàlẹ̀ àdìkà ìrẹ̀ ọmọ kí ló fílẹ̀ fáwọn ará ilé rẹ pẹ̀lú ohun tó ń kó wá tọ́pọ̀ tó ń bọ́ yìí ó ń to mísílà àwọn bá kí wá jẹ́ nìkan tó gbégbà tó wọ́n kó sàárà àti ẹ̀dẹ́ gbogbo ohun tó ní ilé pátá iná ẹ̀ ló kó wá àkọọ́lẹ̀ láwọn ọ̀ṣọ́lá sàárà sọ́jà ó sọ náà bá wá lọ rẹ̀ báyìí pé má ìtàlẹ̀ àdìgá kí lọ sẹ́kù fáwọn ará ilé sọ báyìí pé ìtòlẹ̀ àwọn ọlọ́run ó sì ní bàbá ó ní bàbá láyé tí bàbá náà ti gba Islam tá a pè ní àkókò ààbà ṣé kó kọ rẹ̀ gangan ni Usman bàbá àbá àbá Abubakar ni ó kọ rẹ̀ ni Usman ṣùgbọ́n gbajúmọ̀ pẹ̀lú àkókò ààbà kó lè bá àjẹ́ pé kí bàbá yìí kó lè bá a máa dunnú pé kìí ṣe gbogbo dúkìá ni Abubakar kó lọ látàá pé bàbá yìí ti kọ́ lójú wọ́n lọ wá kó àwọn òkúta wẹ́rẹ́ ó kó sínú ke ọwọ́ bẹ́ẹ̀ èmi ìgbé ààbò ah, àwọn kẹkẹ mo kó kalẹ̀ yìí ṣùgbọ́n bó ti ẹ̀ fi àdéṣù ọ̀nà làáfíà alimohim afọ àbúkà gbogbo àwọn dúkìá ìdókò wá ní Ghana àníbi àmọ́ sàlá sọ̀rọ̀ pé ọ kí ló mú wá kí ló fi ilẹ̀ fún ara ilé rẹ ọlọ́lọ́wọ́n àtòjútẹ́ rẹ ni mo fi ilẹ̀ fún wa o afọ ọmọ wa ló sọ báyìí pé láàbùsà àbíkùkà ìdà ṣe ìdìn àbẹ̀dẹ̀ pé ń tu wá jẹ́ pé nǹkan tó ń tu wà láyé tí ń di pé mo fẹ́ máa kọ mo fẹ́ máa kọ pápá tẹ̀lé lórí ẹ̀ ìrẹ àbúrò látò níyì lọ yíyí àmọ́ awáwò ní ìfìsìnkò kejì ilé ẹ̀rọ mi kàn torí pé lọ́jọ́ náà àfa ọmọ òun múra gbogbo tó kí òun jẹ́ nìkan tó gbé sàárọ̀ wọn pọ̀ ju ti àfa àfa tó lọ ṣùgbọ́n nígbẹ̀yìn àbúbákì tó padà wá wájú ẹ̀ náà níbi kí sàárà àwọn eléyìí lọ́rùn dé ó ń sọ náà bá pa wá láṣẹ ká máa ṣe sàárà ẹjẹ́ àná mójútó nínú àtẹ́tà níbi Muhammad sallallahu alaihi wasallam wá ni nínú wọn pa wá láṣẹ ànẹ́bí Muhammad sallallahu alaihi àfa àjáde sọ báyìí pé ní ọ̀rọ̀ sílẹ̀ sallallahu alaihi hàánà o inú kẹtọ́ pa wá láṣẹ ní ti ìjànà iná fìtílà wa ká pa á kó tó di pa á sùn níbẹ̀ láti rí i pé àti ẹ̀kọ́ tí ẹ̀ bá jẹ́ nìkan tó yẹ kó tan àbẹ́là lálẹ́ èèyàn máa ń pa kó tó sùn ní o tó bá yẹ pé iná ìjàngbó ni èèyàn máa ń pa kó tó sùn ní o tó bá yẹ pé iná fìtílà ni èèyàn máa ń pa kó tó sùn ní o iná ẹ̀lẹ́tíríkì òun yàtọ̀ sí àwọn ẹlẹ́yìn torí pé àlẹ́ fi sọ ìdí tó fi ní ká pa á fún wa ìdí tó fi ní ká pa á náà ni pé torí pé èkúté ilé wọ́n lè máa léra wọn kí lóru wọ́n sì lọ wọ́n sì lè lọ tira wọn sí àwọn kẹta àfi tẹ́lẹ̀ yìí yóò sì bẹ ìkíní yóò sì wó lulẹ̀ yóò sì mú nǹkan nínú ilé àwọn ti sùn lọ yóò wá fi pé ilé òjò náà lẹ́ni tó ṣe pé yóò jó wa papọ̀ mọ́ bẹ́ẹ̀ ló ń sọ náà bá fi ní ká máa pa owó àwọn iná yìí ṣùgbọ́n bá pé iná ẹ̀lẹ́tíríkì ni àwa ní orí pé eléyìí ó lè má ní kó kàátà sí i torí pé sísùn lọ kékeré tí wọ́n máa sáré láti fi jẹ́ pé kó gbé iná ẹ̀lẹ́tíríkì ṣùgbọ́n tó fi jẹ́ ala wá wà nípa lo fìtílà tàbá lo àbẹ́là tàbá lo àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní owó níbi yìí ṣe èyí tí àfáà jábí sọ pé àmọ́rọ̀ náà àná ti fi àṣírọ̀ jáde ọ̀pọ̀ wá látẹ̀ nípa pé ká máa pa àbẹ́là wa ká máa pa mo sì fẹ́ máa lò ó náà pé jí máa pàwọ́ náà kó tó sùn lálẹ́ a máa sọ fún pé òun lọ pa eléyìí lọ́dọ̀ ara rẹ̀ o kì í ṣe pé èyí náà débi ń pa á láti rẹ̀ ló kọ́pa. bákan náà nínú kẹta níbi Muhammad sallallahu alaihi pa wá láti rẹ̀ gẹ́gẹ́ bí àfa àbúṣe ẹni tó ṣe gbà wá ó ní pé umirna an nakra bi fatihatil kitab ìsọ̀láti wà máa tẹ̀yẹ́ta. ó ní pé ànábì Muhammad sallallahu alaihi lẹ́yìn náà káwá ka ohun tó bá rọ̀ wá lọ́rùn nínú lẹ́yìn ṣùgbọ́n tún ni a gbọ́dọ̀ ka Suratul àwọn àdìsí bá àwọn àdìsí fa ìdààmú báwọn olùmọ̀ ní tí ìmọ̀ ń bá ti gbóhùn sókè wípé wà lẹ́yìn kí ni ó ṣe ni a máa wò máa wò níran àníkà kankan ó àwọn olùmọ̀ àrínú wọn tó sàlàyé pé tí màá bá ti ka fáàtì àti ẹ̀sẹ̀ta bá ti sáámi àwa náà wá ka fáàtì àti wa yóò sì sùn fún wa díẹ̀ ọ̀rọ̀ pọ̀ lọ́dọ̀ àwọn eléyìí lọ́dọ̀ àwọn olùmọ̀ lábẹ́rẹ̀ bákan náà aláwọn olùmọ̀ míì tó ń sàlàyé nípa pé bí màá bá ti ń ka sọ́ọ́tì fáàtì rẹ̀ àwa náà jẹ́ nìkan tí ipa máa jẹnu wúyẹ́wúyẹ́ tá a máa kà á tẹ̀lé àwọn olùmọ̀ míì sọ pé kò sí màá sì tún bẹ́ẹ̀ àdákẹ́ náà nù ká máa gbọ́n tí máa mú tí màámu bá ti ń kà ká máa fi ọkàn bá a lọ ìfọkàn bá a lọ yìí yóò lọ sí ti òǹgẹ pé àṣìbí káláwa náà ń kà kálíbà mọ́ wà níbi wa Muhammad sọlọ́dà rẹ̀ ṣùgbọ́n kálíbà mọ́ ṣe ṣùgbọ́n báyìí pé ìrún tá ké jẹ́jẹ́ ni túláàsì ní ọkà fátíà ìwọ ní ọkà fátíà ní ògbóngbò wa pátá àjọ ọkà fátíà ni àtijọ́ ọkà sóra tó bá wù wá sí ni kó tó di pé màá mọ́ ọba rúkú nígbà máa ń bá rúkú ibi tá a bá bá ti wá dé ìlẹ̀ láàjà àdó nígbà tó bá yẹ pé òun ta ké jẹ́ẹ́jẹ́ tẹ́lẹ̀ yóò ní fanfa ẹ̀sán lọ́dọ̀ àwọn olùmọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì lónìí tí wọ́n bá ń kírun yóò kẹ̀ dúró lọ sáà yẹ ó rùkú tàbí kó dúró lọ pé ìmáàmù ti bá sẹ́nu níwájú nígbà máàmù bá rùkú lòun ní orúkú tẹ̀lé ìmáàmù rárá o bí máàmù bá ń ka sóràtù fàtíhà láwọn ẹ̀hún táwọn kéjẹ́jẹ́ àjọ kàá àjọ ka sóra mi ni èyí ta sọ lẹ́ẹ̀kan ìṣẹ́ lábẹ́ pé máàmù kéwú sókè táwọn ní wọn kà sí wáṣí lè fàájì àyàn àbíbò láti ṣe ló fi jẹ́ pé èyí tó gbóyè gbé ta tẹ̀lé jù náà lọ́kọ́ náà ọ̀dọ̀ ọ̀rọ̀ wá ń bí òun náà ní ká máa fọkàn bá ìmáàmù lọ dáadáa ṣé pé tí máa ń pe ìsàkíṣe kékeré kan nínú sọ́wọ́sì lè fàájì ọkàn wa bẹ́ẹ̀ ní pọ́n ṣe pé ọkàn wa tẹ̀lé ohun tí ìmáàmù ń kà ló fi jẹ́ pé nígbà tó bá ka gbẹ́bí ni mo tó bí alẹ́ ìwọlẹ̀ sọ̀rọ̀ àwọn tó yẹ kí ní pé nígbà tí wọ́n bá ka fáṣí àti ẹ̀sán ní káwa náà ka fáṣí àti wa àwọn olùmọ̀ mi ṣàlàyé pé kí ni wá ní pàtàkì àmì tá a wá ṣe àti àmì tán àwọn náà wá ṣe tó bẹ̀rẹ̀ fáṣí àti wa sáàtù wá ṣe àmì lẹ́yìn fáṣí àti wa náà ni lẹ́yìn náà tó fẹ́ jì ni wọ́n àtòrí nù àwọn olùmọ̀ tó ṣàlàyé pé àdéhùn tó wá fún pé ká ṣe bẹ́ẹ̀ tọ́ba náà lálàáfíà ni ọ̀bá tí làwọn ń bẹ̀ tóòtọ́ ṣùgbọ́n wọ́n ní àdéhùn náà lálàáfíà nínú nǹkan tí owó tí ọlọ́run bá pa wá láṣẹ rẹ̀ òun náà lẹ́yìn bàbá kapáṣẹ́ àti kàkà tó bá rà wá lọ́rùn lẹ́yìn rẹ̀ bákan náà nínú kàkà náà bí i Muhammad sallallahu alaihi wasallam pa wá láti rẹ̀ pápá jùlọ ní ọjọ́ júmọ̀ báyìí tá a bá kí wọn júmọ̀ tán èèyàn máa jẹ́ nìkan tó bá bá kí júmọ̀ tán yọba sáré gbé lẹ́fílà jò máa ti ṣàlàyé rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà sẹ́yìn èèyàn gbọ́dọ̀ jẹ́ nìkan tí ó sọ̀rọ̀ nípa pé ó ti gbọ́dọ̀ rínú àfọwọ́ mọ̀háwíyà òun lórí ẹnìkan nínú àwọn èèyàn tó ṣe pé ó kírun bẹ́ẹ̀ níjọ́ ó kírun júmọ̀ta ìgbà tó wá kírun júmọ̀ta bẹ́ẹ̀ ṣe dìde ọba yẹn bó ti wá yẹn ta mọ̀háwíyà wá pè ọ wá sọ fún báyìí pé láàtà níwọ̀n tó ṣe yìí máa ṣe bẹ́ẹ̀ láìpẹ́ ní àtá ọba kírun júmọ̀ tán fàlà àtẹ̀sílẹ̀ àbẹ̀ sọ̀lá àtẹ ọ gbọ́dọ̀ so papọ̀ mọ́rùn mìíràn o àtà àtàkàdàmà títí tó fi sọ̀rọ̀ àwọn tẹ kòròjà àti tó fi jáde ọkọ̀ọ̀kọ̀ jáde náà ọwọ́ àwọlé padà ò lè ṣe bẹ́ẹ̀ fàyín náà kò sóra bá sàrà àrùsálà àmọ́rọ̀ ní àbìdá nìkan mo tó jáde ọgbà ti sì wá lò torí pé ń sọ lọ́wọ́ ọba bó ti pa wá sọmọ irú kẹta pọ̀ mọ́rùn mìíràn hátà nàìjíríà títí tá a fi sọ̀rọ̀ àwọn ní ọ̀rọ̀jà tàbí ká fi jáde ká fi jáde kó o níbi tí a wà yẹn ká jáde síta ká wọlé padà aláǹfààní wo láàsọ ó kéré pin gbólóhùn tá a máa ń sọ pé asàfùlọ asàfùlọ asàfùlọ ìmẹ́ta tá a máa ń ṣe yẹn ìdáhùn àti sàlẹ́m àmíkẹ́ sàlẹ́m a ti sọ̀rọ̀ náà nù kìí ṣe pé bóyá ká fẹ́ sọ̀rọ̀ lásán aláǹfààní kápá tiẹ̀ sọ kankan tá a ti jẹ́ ìsọ̀rọ̀ ó ti gé wa kó níbi ìrún àkọ́kọ́ tá a ti tẹ́sí ti sọ̀rọ̀ láti a bá ti sọ̀rọ̀ lórí ìrún àwa náà pé mo ti gé ṣùgbọ́n bá a ṣe sálámọ̀ tá a ìrún lẹ́nu tí a sáré gbé nẹ́fìlà rárá o kò ẹ̀kọ́ bẹ́ẹ̀ a gbọ́dọ̀ jẹ́ nìkan tí ìfà sọ̀rọ̀ níbẹ̀ ẹ̀kọ́ sọ̀rọ̀ sí bọ́ ni àṣẹ tí ó ṣe ọlọ́run bá pa wá ìnàmọ́ òmìnirin bí tọ̀wọ́ áfíbílì bẹ́ẹ̀ ọ̀pọ̀ wọn lọ́sẹ̀ ipe tabaside mọ́ká tabade kaaba a gbọ́dọ̀ máa tọ̀wọ́ àfúlé yẹn ni òun nìkan ni wọ́n fún ní irú ọlábàjì kò sílé kan tí wọ́n fún lágbàá ńlá ayé ní gbogbo olé àti ìjẹ́ nìkan tó bá wa gbọ́rí pé wọ́n wá kọ́lé kan àwọn èèyàn náà wá bàbàrà rẹ̀ tó tó bẹ̀rẹ̀ kẹ́ tí wọ́n wá ń rí ọkiri ká gẹ́gẹ́ bí wọ́n ká kaaba àdúpẹ́ fọlọ́run àwọn ọmọ sí lásán o àtànàbí àwọn ọmọọṣà aláàrùn sọdá ń lọ́pàá tẹ̀lé fún àdìmọ́mọ́ yìí bá a ti ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn fẹ́ sì yípo rẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí náà ni àdàbí àwọn ọmọọṣà aláàrùn sọdá ń pàṣẹ rẹ tí ò sàǹfààní rẹ̀ fún lémi mọ́ nípa pípa kọ́ tán kálá máa tọ̀ rẹ̀ ní gbogbo ògbà ẹ gbọ́dọ̀ kọ̀ fún wọn o pé kí wọ́n má lọ kiri ká ilé ìyẹn ti ṣe kàábà gbogbo gbà ẹni ọba tó díẹ̀ báyìí dédé kàábà ìmídédé báyìí èèyàn jẹ́ nìkan tó yẹ pé ọkọ̀ tàn wá fò rẹ̀ náà ó sì ti níbi téèyàn bẹ̀rẹ̀ ó ti níbi téèyàn parí rẹ̀ sí láti fi jájára lásìwájú wá iná láti bẹ̀rẹ̀ á sì parí ẹ̀ síbi jájára lásìwájú náà lẹ́ẹ̀mejì eléyìí ni ẹ̀kọ́ ti ń bẹ fún ilé yìí tí wọ́n ní ká sí pẹ̀lú ẹ̀ ìjọsìn ni bàbá ti abẹ́ pé káyọ̀ nẹ́fìlà rákà méjì tàbá mọ́ṣáláṣí mi ìyẹn ìyípo léyìí òun ni bíi nẹ́fìlà àti àwọn mọ́ṣáláṣí yòókù síwájú ká tó lọ sí mọ̀kánwó Ibrahim ká tó lọ jẹ́ nígbà tá ìyẹn nẹ́fìlà méjì bẹ́ẹ̀ nínú àtẹ́fà níbi pàwá ni. bákan nínú kàtí ànábì Muhammad sàálà àlọ́sá tó pa ọ́ láti rẹ̀ òun náà ni pé

tó ṣe pé bí wọ́n bá ṣe òun náà làwọn ń ṣe é lọ gbogbo bánẹ́bí ṣe ni a ń ṣe òun náà là ń ṣe kọ́lọ̀ bọ́ gbà níjọsìn lọ́wọ́ wa nínú kẹta níbi àwọn amọ́sálà sọ́tún pa wá láfẹ́ rẹ̀ àmọ́ náà anúṣù bí pẹ̀lú wòlú ó ń sọ náà bá ní pé ńgbà tá a bá ń ṣàlùwàlá ká ṣàlùwàlá wa dáadáa ó pa wá láfẹ́ rẹ̀ àlùwàlá tá a máa ń ṣe yẹn kí ẹsẹ̀ pàṣẹ déédéé máa ń ṣe é ó bá é dáadáa ó ti yẹ ká ṣe é kó lè pẹ́ yẹ ẹyọ kọ̀ọ̀kan náà láṣẹ a ń ṣe dáadáa bó ti yẹ ká ṣe náà wọn láṣẹ rẹ̀ gẹ́gẹ́ bí àfa náà bá ti bá gbà wá. bákan náà àfa bí samura àbọ̀rọ̀ náà ṣúná gbọ́ a bìlù húmìnì èdè olóńtì ọlọ́run bá pa wá láṣẹ bàbá bá ara fún mi àlùwàlá tó rí o ọlọ́ọ̀tà ṣùgbọ́n o a ní bùkátà tí kásẹ̀ láàtú lọ tálù àlá tí wọ́n dábàá ti tàlù ọ̀la tẹ́lẹ̀ nígbà tá a bá jẹ ẹrin àgbò a ní bùkátà tí kálọ̀ tálù ọ̀la ìtumọ̀ rẹ̀ òun náà ní pẹ́ẹ́fẹ́ ẹ̀ bá lálù àlá téèyàn bẹ́ẹ̀ jẹ ẹrin àkúmí ẹrin àkúmí máa ń jẹ́ àlù àlá lára èèyàn ni o bá ìyẹn lọ́dọ̀ àdẹ́bíwá Muhammad sallallahu alaihi wasallam kódà báwọn ẹran tó jẹ́ wọ̀ tá a gbọ́dọ̀ jẹ́ nù sùlámù tá a bẹ́ẹ̀ jẹ́ òun ọ̀jálù àlá o téèyàn bá jẹ ẹran kìnìún èèwọ̀ lọ́jẹ́ èèwọ̀ lọ́jẹ́ ṣùgbọ́n kò já àlùwàlá rẹ̀ bọ́ba jẹ ajá ìwọ lọ́jẹ́ èèwọ̀ lọ́jẹ́ ṣùgbọ́n kò já àlùwàlá rẹ̀ ṣùgbọ́n ẹran ràkúnmí ẹ̀tọ́ ni jíjẹ rẹ̀ ṣùgbọ́n bàbá ètè jẹ́ bàbá lálùwàlá la àlùwàlá wa já àkàlọ̀ ọ̀tún àlùwàlá mi ṣe. àmọ́ ọ̀rọ̀ náà nàbí sọlọ́dọ̀ àlẹ́ ọ̀sọ́lá ń dàtà wà tó àmì lòkó mi lè ébè ó ń sọ náà bá pa wá láfẹ́ ó sì jẹ́ nìkan tó yẹ pé ọ̀pọ̀ àwa láfẹ́ pátú àlùwà láfẹ́ nígbà tá a bá jẹ ẹrin àgbò adúpẹ́ fọlọ́run lórí eléyìí bákan náà náà àfẹ́ sáré bí àwọn amọ̀sá aláṣà tó pa wá láfẹ́ rẹ̀ eléyìí yóò máa bá gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tó yẹ kí wọn mójútó wí tá a ti máa ń sọ gbogbo ìgbà àfa àwọn abdullahi náà mọ̀ sálàyé pé anna rasulillah sallallahu alaihi wasallam amara nabi ihfahi shawarib ó sọ náà bá pa wá láfẹ́ nípa pé irun túbọ̀ mú wá ká jẹ́ nìkan tó yẹ pa á máa gé e kù á máa rẹ̀ kùn ká máa rẹ̀ kún wà ha a sì jẹ́ nìkan tó ipá fi ìrùmọ̀ wá lẹ̀ ká jẹ́ nìkan tá a darí jì gbogbo àlá máa ń sọ òní òjò ẹlòmí ò tún wá yọ yóò tún yọ abẹ yóò tún máa fá gbogbo rẹ̀ lóòjọ́ ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ tún fi púpọ̀ ni àwọn dáadáa tó yẹ ká tún ṣe lóòjọ́ òun tún wá lọ fi ẹ̀sẹ̀ pé bẹ́ẹ̀ tiẹ̀ tí ìkókó ọlọ́run bọ́ bàdé kẹrẹ́ ìṣe máa ń gbà fún yẹn lóòjọ́ júmọ́ lóòjọ́ júmọ́ wà ọjọ́ tó lọ́lá jù nínú àwọn ọjọ́ ni bó ti wá lọ́lá jù dípò ká máa ṣe dáadáa ń bẹ̀ ẹ̀sìn yóò ti wá ṣe gíláàsì yóò sì máa wá fa ìwògbọ́n rẹ̀ ló fi jẹ́ pé gbogbo àtà ń fa ìwògbọ́n wa máa ń sọ fún wa o à ń fi ìwògbọ́n wa jọ tóbi ni o àwọn obìnrin ẹni ìwògbọ́n lẹ́ẹ̀kẹ́ tá a bá ti ń fa ìwògbọ́n wa àwa náà ìwògbọ́n a ti sọ ẹ̀kẹ́ wa ti sọ ọ́ dóbi ìsì ń jọ bíi pé bọ́lọ́wọ́n ọba ṣe pàṣẹ rẹ̀ pé a gbọ́dọ̀ máa yí ẹ̀dá òun ọlọ́run bá padà nínú sẹ́tíṣẹ̀ tọ́nu sì máa ṣe òun náà ní ká máa yí ẹ̀dá wa kó inú sẹ́tọ̀sọ ni inú sọ́tù ní sáà tó sì jẹ́ pé ìmọ̀ afá ìrùgbọ́n wa yìí à ń yí ẹ̀dá wa kó ní bá a ṣe pọ̀ tó ní mọ́sálásì bá a bẹ́ẹ̀ fi ìrùgbọ́n wa lẹ̀ ìrùgbọ́n wa ò rí bákan náà rárá àti bọ́lọ́wọ́n ọba ṣe dá wa bó ṣe fẹ́ járí iná ní bí ìrùgbọ̀n yẹn ṣe fẹ́ jáde bí ó ṣe wá yẹn tí ó ti títẹ́ látara pé kéèsì wa náà ọjà tọ̀ síra wọn bó ti wá jẹ́ bẹ́ẹ̀ ló fi wá jẹ́ kó fi ti tàwọn obìnrin lẹ̀ àwọn òní nírùgbọ̀n lẹ́ẹ̀kẹ́ dípò káwọn obìnrin nírùgbọ̀n lẹ́ẹ̀kẹ́ ọ̀hún làwọn máa fi ní láyà eléyìí lọ́nà bá fi yàtọ̀ ọkùnrin àtobìnrin tí wọ́n bá wá ti wá jẹ́ pé òun àti ẹnìkan tó yẹ kó ṣe lẹ́yìn tí òun táwọn aṣọ kóbìnrin náà ní pé kóun ní ọlọ́run pọ̀ òun àyà rẹ̀ kó tó sì jẹ́ pé àwọn ìlú máa lé ọkùnrin tọ́lá fẹ́ jẹ́ àfa aláwùjọ yìí nìkan ní máa ń fi rùpọ̀ ọ́lẹ̀ aláwọn ọlọ́pàá alámẹ́ríkà wọ́n fi rùpọ̀ ọ́lẹ̀ àwa mọ ohun tiwa inú àwọn tó yẹ kó wọn láwọn ọgbọnú láì gan àwọn ọlọ́pàá wọn wọ́n fi rùpọ̀ ọ́lẹ̀ o inú ewu ta torí láwùjọ ìtayé ń parẹ́ lọ ni ibi tẹ́sìn wà táwọn òpẹ́sìn wà gan-an bàbá dá wọn sáúdí gan-an ẹ̀rí fáwọn èèyàn wọn ó fi túbọ̀ mú wọn lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jáwọn ọlọ́pàá wọn fẹ́ẹ́ tẹ́ níṣẹ́ ni wọ́n fi rùpọ̀ ọ́lẹ̀ bọ̀ wá lè tí ọ̀wá jọ ọlọ́pàá ẹni ọjọ́ ọlọ́pàá tó jẹ́ mùsùlùmí ní ọdún mọ́ rẹ̀ ẹni tí ọjọ́ ọlọ́pàá kí ni ọwá ṣe ìgbọ́n rẹ̀ yọ fẹ́ lè máa tẹ̀rí dodo ẹjọ́ àwọn ọmọ ojú tẹ́lẹ̀ inú kẹta lẹ́bi pàwọ́ láti rẹ̀ ni àmọ́ lọ lẹ́bi ifá kò ṣẹ̀wá rí bẹ́ ó ń sọlọ́pàá pàwọ́ láti ká máa fẹ́ túbọ̀ mú wa wà ìfá ìléhà ó sì jẹ́ nìkan tí ikọ́ pàwọ́ láti káfí ìrògbọ̀n wa lẹ̀ bákan náà inú kẹta lẹ́bi àmọ́ sọ́lọ́pàá pàwọ́ láti rẹ̀ òun náà ni pé

a ní bùkátà sí láti máa wọ bàtà aláwọ̀ yìí ká máa wọ̀ ọ́ sùn tá à ń tètè bọ́ lẹ̀ wọ́n tí ó wà bẹ́ẹ̀ lẹ́sẹ̀ wà tó dìde ọjọ́ mẹ́ta bákan náà Salmanu Farisi ọ̀rẹ́ rẹ̀ kan nínú àwọn tó já wọn pèsè rí òun ló fẹ́ fi ṣe yẹ̀yẹ́ àtàwọn mùsùlùmí ó ní pé arọ̀sọ yìí gbogbo nǹkan lè mọ̀ yí ó dẹ̀wọ́ fi mọ̀ yí títí ó tún fi mọ̀ yí débi pé tẹ bá lọ fẹ́ dáwọ́ tẹlẹ̀ ó tún pọ̀ yín débẹ̀ báyìí ní Salman lòun bá tún sọ ọ́ di ìmọ̀ǹtì ẹ̀ ó ní ajẹ́lì bẹ́ẹ̀ ni o àmọ́ rọ́nà àtúndà nẹ́sẹ̀kìlà nẹ́sẹ̀kìlà àlóńtì náà bá tún kọ́ wa pé ó tún pa wá láṣẹ pé tá a bá fẹ́ dáwọ́ tẹlẹ̀ la fẹ́ ṣe gá ká má dojúkọ kíbla o nígbà tá a bá ń jẹ́ àgbẹ̀ tá a bá ń tọ́ wọ̀lá nẹ́sẹ̀ńtì àbí àìmánì àti gbọ́dọ̀ jẹ́ nìkan tá a máa sábà pẹ̀lú ọwọ́ ọ̀tún wọ̀lá rẹ̀ tẹ́fì àbìlú ní tàlátà sí àgbà àti gbọ́dọ̀ jẹ́ pẹ́lú ìkẹta ipá ọgbà àrómi abẹ́rẹ́nù jí àgbọ́dọ̀ tó ní ohun tí ó jí ní òkúta mẹ́ta tàbí tọ́rọ́pò àrọ́pò òkúta ọ̀gbọ́dọ̀ jí ní mẹ́ta lẹ́yìn ṣàfihàn ọ̀rọ̀ jí ọ̀nàwọ̀lá asmọ́nù kò sì gbọ́dọ̀ sí ń bẹ̀ ìgbẹ́ ẹran làkúnmí kò gbọ́dọ̀ sí ń bẹ̀ bákan náà eegun ẹran kò gbọ́dọ̀ sí ń bẹ̀ rárá ó ti wù lọ́ọ́ máa bákan náà nínú kẹta níbi tó pa á láṣẹ rẹ̀ nínú kẹta àbáwa àbú màmá gbà wá onígbà mọ́rọ̀ náà níbi sọ̀rọ̀ lọ àlọ́ sọ́lá ánú fi àtàrẹ̀ ọ̀là níbi pa á láṣẹ pé ká máa fọ́ sálámù ọ̀ká ní o àwọn tá a jẹ́ mùsùlùmí gbogbo ìgbà yóò tábà ti rí mùsùlùmí ẹgbẹ́ wa á máa sálámù sí gbogbo bí a bá ti rí á sálámù sí òun yóò dára lóhùn padà ó sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ wá láṣẹ rẹ̀ pé ká máa fọ́ sálámù ká àfọ́ àbúṣe ìbí ọ̀kọ́dẹ́rí ọ̀sọ̀rọ̀ ìfọ̀ àbúrò mọ́sádà ṣáárì ọ̀nà ọ̀dà àfọ́ àwọn ọmọ ọ̀gbọ́n

tí wọ́n bá yọ̀ǹda kẹ wọlé wọlé o wà ní láwùí òdàn lánà ọ̀já àná tí wọ́n bá ti yọ̀ǹda sẹ́rí padà fún ti sẹ́rí ó mọ sọ pé ha ọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ àwàdà yìí ọ̀rọ̀ tó lé ní o látàtì yá ní àlà àdà nàìjíríà ọgbọ́dọ̀ mú ihun tí báyìí ni àbúmọ́sá ti gba ọ̀dọ̀ àwọn èèyàn rẹ̀ lọ àwọn náà sì wá jẹrìí pé lóòótọ́ lóòótọ́ ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ọkọ̀ wa láṣẹ pé gbàtà bá fẹ́ wọlé kan kágbà yọ̀ǹda ń bẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ipa pé ṣé ká wọlé àgbọ̀wọ̀n ẹnìkankan àti sálámà assalamu alaikum èmi ni etí ń wọlé àgbọ̀wọ̀n ẹnìkankan tàbí ètè sọ́bẹ̀ lẹ́ẹ̀mẹ́ta nínú ẹ̀kọ́ nípa àmọ́ yí padà ní o àá padà ní kì í ṣe pé wàá já wọnú ilé ó lé torí pé ó ṣeé ṣe wọ́n lè wà nú ilé ń tòótọ́ ṣùgbọ́n wọ́n yá wọn àwọn àánú kọ̀ǹdíṣẹ̀ tí wọ́n fẹ́ jẹ́ kí àlejò kẹkẹ́ wọn bá wọn èèyàn máa ń padà ní nínú ẹ̀kọ́ tá rí ni látọ̀dọ̀ àlejò wa Muhammad sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ tí ó fi parí ẹ̀ àlejò Muhammad sallallahu alayhi wa sallam ọkọ̀ wa láṣẹ ó sọ̀rọ̀ ìfún wa pé iná wúlá nàbí yàrá àdé ọ̀sán nàbí mi ìmọ̀lẹ́yìn mi ò ọ̀dà ummata ba'dakum kò sì sí àdéhùnmọ̀ mi ìmá lẹ́yìn àdéhùnmọ̀ mi yìí ní àwa yìí kò sẹ́jọ́ mi ìmọ̀ níjọ́ jáde òun mọ̀ mi tọ́yàtọ̀ sí àlèhùnmọ́ ànẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam ànẹ́bí ní pé àlà ẹ̀tẹ́tẹ́ ẹ̀gbọ́ o bá àgbòdo ọ̀rọ̀ papọ̀ ẹ máa jọ́sìn fọlọ́wọ́ ọba yín o yẹn fẹ́ máa jọ́sìn gbogbo táwọn yẹn jọ́sìn fún ẹ máa jọ́sìn fún ọ̀sọ́tà ọ̀kọ́ntàkùn ẹ sì máa fi ó ti nàìjíríà láwùjọ ti wà yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó ló ń pọ̀ ń sáré yìí rẹpẹtẹ àti sọ ti sẹ́yìn o èmi ò tí ì gbọ́ pé nìkan yọ sàkà rẹ̀ nílùú ládùúgbò tá a wà yìí sí ìgbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn wọ́n sì lówó rẹpẹtẹ èyí ti sàkà rẹ̀ yéé ní pamọ́ gbogbo èèyàn mọ̀ pé lágbájá ń yọ sàkà èèyàn gbọ́dọ̀ mọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń bẹ́ẹ̀ lé haúsá rẹpẹtẹ èyí sàwọn alálẹ́ owó fún aláàmà mọ̀ pé owó tó ní ọyọ sàkà fáwọn báyìí lọ́dún yìí àmọ́ àwọn tó ń sẹ́kù kẹ́sà àwọn nìkan wọ́n máa ṣàdúrà fún àwọn tó gbọ́ títí bí wọ́n máa ṣe fún ọ náà bọ́ọ̀bá yọ kàkà five hundred thousand lọ́fẹ́ yọ ọwọ́ àpò fún àwọn èèyàn méjì two hundred thousand two hundred and fifty thousand two hundred and fifty thousand tọ́ba tó dọdún mi tọ́ba tó kó fáwọn míì àdúrà wọn máa ṣe fún ọ ṣùgbọ́n báyìí yẹn ṣe lówó tó ní ládùúgbò dára wà yìí èmi ò gbọ́ pé lówó kan yọ kàkà ọ ó lè wà ó ṣùgbọ́n gbọ́ rárá bóyá wọn wá wò ní pé bóyá wọn máa yọ lábẹ́lẹ̀ ní o kò sí bó ti fẹ́ yọ tó ní sọ́fà àfà tọ́ ọ̀bá ti sọ́fà àfà ìyọkuyọ̀ lọ́ọ́ yọ nínú kọ́ ọ̀yà yọ jù tàbí kọ́ ọ̀yà yọ tó ọlọ́run ọgbọ òsì nífẹ̀ẹ́ sí méjèèjì irun tí wọ́n ní ọyọ gẹ́lẹ́ ọlọ́run bá ní kò káàtà sí tí ọba sì tó bọ́ ọyọ tàkà ọlọ́run kò ní ìdè lọ́dọ̀ rẹ bọ́ ọyọ ọlọ́run kò ní gbà nígbà tàkà ìgbà sàárà mi ọgbà àlejò àwọn ọmọ sàárà rẹ sọ́dà ọkọ̀ wọn láṣẹ tó ta dé dé lówó tó tó yọ tàkà bàbá ẹlẹ́rin tó a sọ papọ̀ owó ta ní tọ́ba tí tó yọ tàkà a sì gbogbo nǹkan ta nínú ṣọ́ọ̀bù wa ìtàkọ́jà a sì papọ̀ owó ta ní lọ́wọ́ tọ́ba tí tó yọ sàkà a yọ sàkà ń bẹ̀ ìyẹn òwúdù àwọn ọjà ta ọjà a máa ti papọ̀ owó tí bẹ lọ́wọ́ wa a wá fi mọ wò gẹ̀ láwa ayọ̀ ṣùgbọ́n tó bá yẹ pé yẹn a fi ń àwọn fi ń eléyìí ní fásitì àmì táwọn àfáàní tó máa ń ṣe káàkiri pé àga inú ilé ọyọ tàkà ń bẹ kàtìkàtì ni o ilé tó ọkọ ọyọ tàkà ń bẹ ẹ̀wọ̀n ẹ̀wọ̀n ni o ṣọ́ọ̀bù tó ọkọ ọyọ tàkà ń bẹ rárá o ṣọ́ọ̀bù tá a bá kọ́ àwọn owó rẹ̀ tí wọ́n ń san fún wa lọ́dọọdún tọba tó lówó ìbá tó yọ sàkálà tó yọ bíbẹ̀ ẹ̀kọ́ ọlọ́run ò ní ibi sàkà ń bẹ fún wa bákan náà wà á bí mo mọ̀ ọ́

الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أجر فكم لهم أطول كاتب إيمان إلى محمد كاتب صلى على نبيه àwọn sáré lọ sí gbogbo àwọn ìṣúná àpapọ̀ tí ó fi ti ojú ẹ̀sà tó tí mo fẹ́ sọ ní ojú kúrò ẹ̀dá ìsìn ọ̀pọ̀ rárá òun náà ni ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ òṣèlú tí ń bọ̀ wá ọ̀tá jẹ́ mùsùlùmí ẹja sọ́ra o àgbọ̀dọ̀ jẹ́ nìkan tí ipa tó ló ti rí ká máa bára wa jà àgbọ̀dọ̀ bára wa yẹ̀dì èèwọ̀ ni à ń sọ fún wa gbogbo ìgbà òṣèlú ti ń tẹ níta yìí mùsùlùmí gangan wọn ti tájẹ́ ìlàsàn ilé ayé láti jẹ́ pé bí àwọn ti sọnù tí wọ́n fún yẹ́lẹyẹ̀lẹ́ aláwa náà ní gbọ́ra wa yẹ́sẹ́ ọ̀láti ti tẹ̀lẹ̀ tẹ̀lẹ̀ sí ibi tàbá ìpè wá mọ̀ bẹ́ẹ̀ ọ̀bá tẹ́gbẹ́ ẹ̀rẹ́ tọmọ ìkejì rẹ̀ ń tẹ́gbẹ́ bí ọ̀gbọ́dọ̀ jẹ́ nìkan tó epo ní kínníkínní rẹ o ọ̀gbọ́dọ̀ jẹ́ nìkan tó epo gẹ́gẹ́ bí ọmọ ìyá rẹ ọ̀gbọ́dọ̀ bá yẹn nì ọ̀gbọ́dọ̀ bá jà ọ̀gbọ́dọ̀ bínú rẹ̀ kódà nínú ẹ̀kọ́ ọ̀gbọ́dọ̀ jẹ́ nìkan tó epo máa fi ṣe yẹ̀yẹ́ àgbọ́dọ̀ wọn lò tàbí ẹgbẹ́ gbogbo àwọn táwọn ìmúlò ọ̀rọ̀ wa àǹfẹ́ lọ́wọ́ bá kọ́lọ́mọ jù gbogbo o ṣùgbọ́n tó bá wá ti jẹ́ tó gba àwọn nǹkan yìí bẹ́ẹ̀ fi ẹni pé bá ti ń lọ wọ bẹ́ẹ̀ ó ti di fáà tí ń kó ìran ọmọ ìyá wa àfẹ́ máa bá a ṣe mọ́ nítorí bí ọ̀bá wa ṣẹgbẹ́ tiwa káàkiri sàlàyé fún wa pé gbogbo àwọn ẹgbẹ́ yìí àwọn tá a jẹ́ àwọn tá a jẹ́ gbólé ta bá wọn ṣẹgbẹ́ yìí àníbù káàtà sí ká ṣẹgbẹ́ nìkan àníbù káàtà sí rárá kódà tó bá yẹ pé bóyá ọba rọrùn ni láti jẹ́ pé àtẹ́gbẹ́ eré o àtẹ́gbẹ́ ẹbí o àwọn tí ń gbé náà ni kí wọ́n di ìbúra wọn ẹjọ́ bá wọlé wọlé abẹ́ ìfẹ́ wa kan torí pé wọ́n ti ń dálẹ̀ ọ̀nàgbára púpọ̀ gan-an láwùjọ wa à ń gbọ́ o à ń gbọ́ púpọ̀ dáadáa nípa pé bí èdè àìyedè ṣe ń ṣẹlẹ̀ láàrin àwọn tá a jẹ́ mùsùlùmí a gbọ́dọ̀ ṣọ́ra gan o pàápàá ó dẹ̀ máa kíyèsí débi pé kíyèsí kí wọ́n náà máa kíyèsí gbogbo mọ́tà ní ọ̀tá bá ti ń tó ọba bí ń rí pé ẹnìkẹ́ ń bẹ tó rí pé ọ̀tá fẹ́ ń sálùwà láti ń dàlùwà láyé máa kíyèsí pé bóyá máa mú ti jẹ mọ́sálásí yẹn bóyá torí pé kéèké máa mú tó jẹ́ wọ́n jọ wà bí ẹgbẹ́ kẹlá alẹ́ lómi lónìí tọ́bẹ̀ fẹ́ tó sọ́ọ́fù tọ́bẹ̀ ti wẹ́ tó fẹ́ tó sọ́ọ́fù sí pa lágbájá ni ẹgbẹ́ sí lọ́wà ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ tájọ wà lẹ́gbẹ̀ẹ́ yéyí tó lẹ́gbẹ̀ẹ́ ọmọ ní tòlẹ́gbẹ̀ẹ́ rẹ̀ aburú máa ń ṣẹlẹ̀ sí wa náà ọlọ́mọ jẹ́ ara burú ohun a sì gbọ́dọ̀ máa bẹ lọ́hun ààrùn tí pẹ̀lú pẹ̀lú pẹ̀lú pẹ̀lú kèyí àwọn tí ó jà sí ọlọ́run dákun ibi tó da ọjọ́ ọjọ́ tó fún wa o má jẹ́ arógun lórílẹ̀-èdè nàìjíríà o má jẹ́ lórílẹ̀-èdè nàìjíríà o má jẹ́ arógun lórílẹ̀ o ìfọ̀kànbalẹ̀ tó fi sórílẹ̀-èdè nàìjíríà yóò tún pọ̀ sí ní o ọlọ́run ọba àánú ọ̀rẹ́ dákun bá fi sórílẹ̀-èdè yìí àánú rẹ dájúbà fi sórílẹ̀-èdè yìí bá wà fi sí ìpínlẹ̀ ẹwà ìpínlẹ̀ ọ̀yọ́ bá wà fi sí ìlú wa ìlú sẹ́yìn bá wà fi sí àdúgbò ẹnì wa bá wà fi sí ọ̀dẹ wa bá fi sínú fámìlì wa bá fi kọ̀kẹ́ sínú wa àárín jẹ tẹ́lẹ̀ ẹni tí ò rí nínú ọlọ́dà tí ó rí náà o àwọn tó lówó ní wájú wọn máa lówó sí àwọn tá àti ìdíjáwájáwa ní ọlọ́lá jáwa ní ọ̀ní àrísìkì má jà á dá àmúká tó rí jẹ má jà á dá àmúká tó rí mu má jà á dá àmúká tó rí ná má jà á dá àmúká tó rí lọ gbogbo àwọn tára ní pátábá àdógbà láfíà fún ọ gbogbo àwọn tára ní bá àdógbà láfíà fún ọ àwọn tó wà ní òwòsàn ní wọn bá àdógbà fún àwọn tó wà ní wọn bá àdógbà fún wọn àwọn tó wá jẹ́ òkú ọ̀hún sí bá àtàkùn àfojúkọ̀ ohun tó bá tàkó yìí sí fún wọn àwọn inú wọn tó tó yẹ lọ́lẹ́nu jọ́ mẹ́ta ìyọ̀kan nínú ọmọ ìyá wa òbẹ́ ìdá ọlọ́run dákùnrin àtàkó yìí sí fún ọ àwọn akẹ́ ọ tí bá ń wà nínú ìtẹ́bà àtàlékùn tẹ́ àyẹ̀bá àwọn ọlọ́wà nínú ìyàrá gbàgbéyàwó lórí ẹ̀ àti gbogbo òkú mùsùlùmí lápapọ̀ a nínú wọn tó jẹ́ bàbá bá àtàkóyìí fún wọn a nínú wọn tó jẹ́ màmá bá àtàkóyìí fún wọn a nínú wọn tó jẹ́ ẹ̀tọ́ bá àtàkóyìí fún a nínú wọn tó jẹ́ àǹtí bá àtàkóyìí fún wọn a nínú wọn tó jẹ́ ọmọ bá àtàkóyìí fún wọn a nínú wọn tó jẹ́ onílé bá àtàkóyìí fún a nínú wọn tó jẹ́ àlejò bá àtàkóyìí fún wọn àwọn tàwa lórí ayé náà dákùn ìfọ̀kànbalẹ̀ fi sínú ìsẹ̀yìn ayé wa ẹ̀sìn tá à ń ṣe dákùn má gbà lọ́wọ́ wa ọ̀ jẹ́ àkúnlẹ̀ láyọ̀ nígbà tá a bá kó lórílẹ̀ ayé jẹ́ à ń kó pẹ̀lú gbólóhùn láàrin ìlọ́lá àwọn tó wá jẹ́ pé wọ́n á jẹ́ ìfẹ́ tó ń tẹ̀yìn àjò lọ́wọ́ ọlọ́run dákun tí wọ́n débi wọ́n lọ o e wọ́n jà ogun léèlé ẹ̀sẹ̀ tẹ́ wọ́n jà tẹ̀kù ń bẹ̀rẹ̀ gbogbo àwọn olè tí ń bẹ ládùúgbò káàkiri tí wọ́n ń bá wọn bàjẹ́ àti ìjọ sọ́ọ̀bù tí wọ́n ń já ọlọ́run àwọn olè dákun bá wa dá olùtútù sí wọn lójú àwọn tó yẹ kó láwọn ò gbà dákun já gbá wọn mú bàbá mú ọ dákun mẹ́jọ wọn bọ́ ọ̀lọ́dà gbogbo nǹkan ẹ̀ ní ẹnu kọ̀ọ̀kan tó ti nù wá ọlọ́dà padà padà ìfẹ́nu wa tẹ́ pé ọmọ lónù dápa àtàlékún bí nǹkan ìfẹ́nu wa alìsìkì lónù bá dá alìsìkì rẹ̀ padà ìfẹ́nu wa ìkí ọkọ rẹ̀ lónù bá dá ọkọ rẹ̀ padà ìfẹ́nu wa ẹ̀yìn tó tẹ́ pé àlàáfíà lónù bá dá àlàáfíà padà ọ. الله أكبر الله أشهد أن لا إله إلا الله